atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam kí ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó máa bá kó bá wọn ará ilé rẹ̀ kó bá wọn sọ̀hábà rẹ̀ kó gbogbo wa náà lápapọ̀ ọlọ́run bá subhanahu wa nínú alukur'an nínú suratul jumu'ah ó ń sọ fún wa nípa níbiwa Muhammad sàlásílá tó rán sí wa ó ń ṣàlàyé àwọn iṣẹ́ tí ó wá jẹ́ àwọn ojúṣe rẹ̀ ọlọ́mọba alikẹ́ọ́lá ó ní huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum ọlọ́mọba ni ó gbé dìde láàrin àwọn lárúbáwá al-umiyun àwọn tó yẹ pé ní nǹkan kíkọ kíkà ó kéré láàrin wọn ń gbà ṣùgbọ́n nímọ̀ ń pa àwọn nǹkan tí wọ́n ń ṣe ìmọ̀ àmọ̀sóní ló pọ̀ jù láàrin wọn ọlọ́ni inú wọn láti gbójúṣẹ́ dìde yẹtìlú àléhìm àyátìnà kó máa kàmí ọlọ́wọ́n bá fún wọn kó máa kọ̀rọ̀ ọlọ́run fún wọn wa yuzakihim kó máa fọ̀ wọ́n mọ́ pẹ̀lú mẹ́sìn kó máa fi ẹ̀kọ́ ẹ̀sìn rinlẹ̀ láàrin wọn wa yu'allimuhumul kitaba hikma kó máa kọ́ wọn ní alukur'an bákan náà alihikma àwọn ìlànà rẹ̀ kó máa ṣàlàyé ẹ̀ fún wọn ìlànà tó jẹ́ ìlànà ànábì Muhammad sàṣọ́lá tí ẹ kó náà ló dáa jù yẹ bá sọ fúnra wa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa yìí tánàbí náà máa fi ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé wa inna khayra hadi hadi Muhammadin sallallahu alayhi wa sallam ìlànà tó dáa jù náà nílànà òjíṣẹ́ ọlọ́run tí í ṣe ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí pé ní ó jẹ́ kéèyàn rí ojú rí ọlọ́run òní ó jẹ́ kéèyàn rí kẹ ọlọ́run òní ó jẹ́ kí èèyàn jẹ́ ní ire ẹni mímọ́ wájú ọlọ́run ọlọ́run wa subhanahu wa ta'ala ń sọ fún wa nínú alukur'an ọlọ́run ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana dájúdájú ìkọ́ṣe dáadáa ìlànà dáadáa ń bẹ látọ̀dọ̀ ànábì tẹ́ẹ̀kọ́ ṣe ànábì ní olùwọ́kọ́ṣe yín ìkọ́ṣe yóò máa jẹ́ fún liman kana yarju Allah wal yawmal akhir fẹ́ni tí ó bá ń retí oore ọlọ́run ẹni tó bá ń retí àánú ọlọ́run àti ìkẹ́ rẹ̀ ànábì ni ó mọ òkọ́ ṣe ní gbogbo ìlànà tó bá ń wá fún wa ìlànà rẹ̀ nínú àdìsọ́kàn ìlànà rẹ̀ nínú ìjọsìn torí pé tá a bá tẹ̀lé lánàá rẹ̀ tá a lájọsìn ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní gbà lọ́wọ́ wa ìlànà rẹ̀ nínú gbogbo àwọn ẹ̀sẹ̀sí rẹ̀ tí mo ń ṣe láwọn èyí tó ṣe lójúpọ̀nà tẹ̀sìn ìlànà rẹ̀ níbi káwọ́sọ ìlànà rẹ̀ tó ṣe lójúpọ̀nà tẹ̀sìn níbi kájẹkámu nínú ìlànà anábọ̀ Muhammad sàásánlá tí àgbéyẹ̀wò lẹ́ni náà ni tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ oúnjẹ tó yẹ pé ní bá a ṣe ń sọ ìlànà anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam níbi ìjọsìn wa ká kírun ká gbàwẹ̀ bẹ́ẹ̀ náà ni ká sọ níbi àwọn ìṣesí náà níbi tá a bàjẹ́ tá a mú torí pé ara ntọ́lọ́n fi ròyìn rẹ̀ náà ni pé wa yu'allimuhumul kitaba wal hikma kó mọ kọ́ ní alukur'an kó sì máa fi ìlànà tiẹ̀ ìlànà rẹ̀ tọ́lọ́n fi rán lórí gbogbo nǹkan kó máa fi mọ̀ wọ́n. anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ní ìtòrinlẹ̀ inú hadithi al-bukhari ó wà nù muslimu náà bẹ́ẹ̀ ó wà nù sunanu abi daud ó wà nù tirmidhi hadithi amuru bunu abi salama ó ní kúntù gùlámàn níbi ríwáyà ti Bukhari bó ṣe wà mẹ́rin pé kúntù fi hajjiri rasulillahi sallallahu alaihi wasallam وكان ليدي وكانت يدي تطيش في صحفة فقال رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك arákùnrin tí ó gba hadith yìí wá orúkọ rẹ̀ náà ni Umar ọmọ àbí sálámà àwọn náà mọ̀ pé umu salama ìkan nínú àwọn ẹ̀yà wa tó jẹ́yàwó ànábìwá muhammad ni sallallahu alayhi wa sallam kó tó fẹ́ ànábì ó ti lọ́kọ kan rí tẹ́bá náà sì mọ̀ pé gbogbo ìyàwó ànábì pátá ẹ̀ńtọ́ ti lọ́kọ rí ni wọ́n àyàfi ìyàwó aisha radiyallahu anha ìlànà ànábì fẹ́ lọ́lọ́mọge. umar ibn abi salama yìí Umu Salama bí fún ọkọ tiẹ̀ tẹ́lẹ̀ tó fẹ́ ó wá bí wálé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ọmọ téèyàn ti bí fún ẹlòmíì tó wá wà nílé ọkọ téèyàn ṣẹ̀ṣẹ̀ fẹ́ arákùnrin ó ní òun wà fi hajiri rasulillahi sallallahu alayhi wa sallam lórí ẹsẹ̀ ànábì Muhammad ara ìkẹ́kọ̀ọ́ tá a tún kọ́nu pé a máa ń gbé àwọn ọmọ ní a máa ń bá wọn ṣeré àìlèjú mọ́ wọn olóhùn wà lórí ẹsẹ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam nínú rìwáyà àti abida ud ó wá mẹ́ pé ní udnu wíwà kó jìnà sánábíwá anábíwá ní yá súnmọ́ olórí ẹsẹ̀ anábíwá Muhammad sallam ló ń wà wàkàánẹ̀tù yẹ́dì tẹ̀tíṣù fi sọ́hàfà ọwọ́ mi a máa awo káàkiri àwo jẹun pé ni ìyẹn pé ọwọ́ mi dúró lójú kan bá bu oúnjẹ bí so eléyìí ninu ti a ninu kọ́ hadith yìí ni pe a máa ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ láti kékeré ni lẹ́kọ̀ọ́ tẹ̀sìn tẹ̀sìn fi fún wa. ìrẹni ànábà Muhammad sallallahu alayhi wa sallam ló kọ arákùnrin tí ń ṣe amúrú tí ń ṣe umaru ibn abi salama olówó àwọn a máa lọ a máa bọ̀ lórí àwọn òjẹun wa sọ fún un ya gulam ìrẹ ọmọ kékeré sami lọ́ha dárúkọ ọlọ́run tó bá fẹ́ jẹun pẹ̀lú pé wàá ṣe bísímìláà eléyìí ẹ̀kọ́ tá a máa fi ń bá jíjẹ múmu lóní àti jíjẹ wa àti múmu wa láti dárúkọ ọlọ́run nígbà tá a bá fẹ́ ṣe kíní kejì rẹ̀ samilaha ṣe bisimilá ẹ̀kọ́ àwa mùsùlùmí ni ká ọlọ́run torí pé ní a rí nǹkan kan ṣe pẹ̀lágbára tiwa pẹ̀lété tiwa. tiwa gbogbo ń tábà ṣe pátá ọlọ́run bá subhanahu wa ta'ala ló lè jẹ́ kó rọrùn ló lè jẹ́ kójú wa ṣe ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ẹ lè fẹ́ nǹkan láti ṣe àyàfi kó wu ọlọ́run tẹ́ bá wá fẹ́ ṣe ọba tí ó jẹ́ kó rọrùn ọ̀dọ̀ ẹ̀ náà lẹ́sàdí ẹ wá dárúkọ ọlọ́run pé bismillah lànàbí àmọ́ sàlám ìní tó kọ́ ọmọdékùnrin yìí ni tí ó máa jẹ́kọ́ fáwa náà níbi jíjẹ múmu wa ká máa dárúkọ ọlọ́wọ́n ọba tá a bá ti fẹ́ jẹ tá a bá ti fẹ́ mu ká dárúkọ ọlọ́wọ́n ọba sí ọba àlékè ọlá ọba tó ṣe jíjẹ múmu yìí nírọ̀rùn torí pé ńgbà mí ń bẹ àárín tá jẹ àárín tá mu àá sì mọ òwòrán báyìí àní lè jẹ ìgbà mí ń bẹ àá lè jẹ ṣùgbọ́n kò ní rọrùn fún wa láti rí ṣùgbọ́n àti rí rẹ̀ ọlọ́run ṣe rọrùn fún wa bákan náà ó tún wá fún wa lálàáfíà jíjẹ rẹ̀ ọba náà la gbọ́dọ̀ ṣáàdì tá a bá fẹ́ jẹ torí yẹn lè jẹ́ náà kó tún yíwọ́ eléyìí pé ní àti jíjẹ àti mímu kìí sagbára wa lànàbà Muhammad sallam ló kọ arákùnrin pé dárúkọ ọlọ́run tó o bá fẹ́ jẹ tó bá fẹ́ mu eléyìí lànà àwa mùsùlùmí tá a máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ohun tá a bá fẹ́ ṣe tá a máa ń fi àìjẹ́ kan tiwa àìlágbára wa àìlọ́gbọ́n àìlété tá a máa fi hàn sọ́nà ọba subhanahu wa ta'ala pé gbogbo ń tá a bá fẹ́ ṣe ọlọ́run náà ló lè ṣe nírọ̀rùn fún wa eléyìí náà lẹ́kọ́ alukur'an karim tẹ́pẹ́ tá a ọ̀pọ̀lọpọ̀ súwárò alukur'an tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn súra alukur'an ẹ̀rùkú bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlá ọ̀pọ̀lọpọ̀ ṣíṣí wa náà lánàá wa bẹ̀rẹ̀ báyìí kì í ṣe ajẹ́ kánú nìkan Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam oníkẹ́ni kọ̀ọ̀kan yín bá fẹ́ jáde nílé kó sọ pé bísímìlá lórúkọ ọlọ́run ní fi ń jáde tawakkaltu ala Allah mo gbára lé ọlọ́run ọba la hawla wala quwwata illa billah kò sí agbára kò sété kan fún mi kò sọ́gbọ́n kan fún mi àyàfi ọ̀dọ̀ ọlọ́run náà tá a bá ń jáde lọ náà ọ̀dọ̀ ọlọ́run lásán ni kò sì jíjáde wa lílọ bíbọ̀ wa kò sì ní rọrùn bákan náà nígbà Muhammad sàlá ó kọ́ wa wípé ní tá a bá fẹ́ wọ mọ́ṣáláṣí tó jẹ́ lé ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run lásán ni bísímìláì náà látúnṣe àníbàmùsà sàlá ni tó kọ́ wa níta fẹ́ wọ́n ṣáláṣí ká pé bísímìlá ẹ̀yìn bàbá fẹ́ wọlé wa padà náà tá a lọ tá a bọ̀ bísímìlá orúkọ ọlọ́run náà làá ṣe gbogbo ìṣesí wa bákan náà tá a bá fẹ́ wa sọ ara ń tá a ṣe lẹ́yìn orúkọ ọlọ́run bàbá fẹ́ bọ náà bẹ́ẹ̀ kódà tá a bá fẹ́ súnmọ́ àwọn ẹlẹ́tọ̀ọ́ wa ìtànẹ́lùwà Muhammad sallallahu alayhi wa sallam ara ń tó kọ́ wa náà ni onítẹ́ni kọ̀ọ̀kan yín tó bá fẹ́ súnmọ́ ara ilé rẹ̀ kó lọ pé bísímìlá kó bẹ̀rẹ̀ lórúkọ náà kọ̀ọ̀kan làwọn ọmọ ìjà nínú náà ṣàìtọ́ náà wàjá nínú ṣàìtọ́ náà máa rọ̀ sàkítà náà ọlọ́run ọba pẹ̀lú orúkọ rẹ̀ láfi bẹ̀rẹ̀ wáyà wáyé sùn ntọ́ ọba fún alátara ọrùn yìí náà má kí ọwọ́ èsù kó tẹ̀ tá a bá fẹ́ pa nǹkan náà ní ohun tó tó kọ́ wa náà ní kápẹ́ bísímìlá Allahu akbar orúkọ ọlọ́run náà láfipá ó dá ọlọ́run tó kọ́ alẹ́ kọ́ pé ìtàn bá dárúkọ òun ṣe mọ́ jẹ́ wàlá tákùlù mímọ̀ lámú yuzkaru ismullahi alayhi ìtàn bá ti dárúkọ ọlọ́run bá sí ẹ àfẹn tó bá gbàgbé àtúnfi tó ṣe lẹ́tọ̀ fún wa tẹ́ pé àwọn Nasara àti Yẹhudi tí wọ́n bá fi ṣe òrùsá wọn tí wọ́n fi sọdún wọn ẹ̀yẹ rúfin ọlọ́run ibi láti rí pé ní ìmọ̀ sáàdì ọlọ́run ọba ìmọ̀ forúkọ bẹ̀rẹ̀ rẹ̀ ara mi pé yẹn gbọ́ ọlọ́run ọba gbọ́ ara mi pé yẹn ń fi àìjẹ́ kan tiẹ̀ ìfihàn ilẹ̀ ni pé tí mo fẹ́ ṣe yìí o òun júbẹ̀ nìkan jù bá ọlọ́run ọba lọ òun sáàdì nìkan jù ọlọ́run ọba lọ torí pé àti ṣíṣe rẹ̀ àtàìríṣe ọwọ́ ọlọ́run ọba náà ló wà ìyẹn náà ló fi wá débi ẹ̀kọ́ jíjẹ ká mọ́ eléyìí tó a ṣe fún alápèjúwe díẹ̀ àwọn nǹkan mi tó pọ̀ tó ipa rẹ́ẹ̀rí fún pété tá ṣe àásù bísímìlá orúkọ ọlọ́run ọba náà bẹ̀rẹ̀ àásàdì ọba ọba àlekè ọlá ọba alágbára ọba aláàánú ọba oníkẹ́ bákan náà eléyìí máa jẹ́ nǹkan tako ìlànà àwọn ẹlẹ́bọ àbáwọn tí wọ́n dúró dé àwọn ẹni bí tó táwọn ṣe nǹkan tiwọn wọn sa wọn àwọn èèyàn wọn sábà bí àlùjẹ̀nu pé ẹ̀yin tó láyé ẹjẹ́ ojú mi ṣe àbáwọn kan má jẹ ohun mi kò sẹ́ni tá a jù bá rẹ̀ kò sẹ́ni tó ní ayé yìí tó lọ́run ju ọlọ́run bá subhanahu wa ta'ala tó dá gbogbo ẹ̀ lọ́nu kódà ẹ forúkọ ànẹ́bí bẹ̀rẹ̀ bẹ̀ẹ̀ni orúkọ ṣéèkù kan bẹ̀ẹ̀ni orúkọ àlùjẹ̀nu kan bẹ̀ẹ̀ni orúkọ màláìkà ẹnìkan kò lẹ́tọ̀ọ́ ká forúkọ wọn bẹ̀rẹ̀ ìyẹn nàkọ́ni yó nẹ́mi jẹ́ lẹ́bọ̀ sọ́lọ́run torí pé táwọn náà bá bẹ̀rẹ̀ nǹkan wọn ní lórúkọ jésù jésù tẹ́ ń forúkọ rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀dá lòun náà a gbọ́dọ̀ fi ẹnìkan orúkọ ẹnìkan kan bẹ̀rẹ̀ ń tá a bá fẹ́ ṣe ọba ọba ọlá ọba tó dá wa ọba tó yẹ pé ní gbogbo tó bá rọrùn látara àṣìṣe ni tá a bá fẹ́ jẹ àti tá a bá fẹ́ mu sallallahu alaihi wasallam tí ó ń kọ́ ọmọ kékeré tó yẹ pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lẹ́ni tó mùsùlùmí ni ẹ̀kọ́ yìí ló nù wọ́n àbí ni àwọn náà ṣàfẹ́kù rẹ̀ látara kíni látara ìka ẹ̀sìn kan ọ̀pọ̀lọpọ̀ yìí ó jẹun lẹ́ni bẹ́ẹ̀ kọ́ bó ṣe rọrùn láti sọ tó wọn ní rántí wí kódà kí ni ìkọ́ tó wí gan ìlànà rìn ni ó tún máa ṣe a máa fọwọ́ sórí a máa fọwọ́ sáyà a máa fọwọ́ sípò àìmọye ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí tẹ́pá bẹ́ẹ̀ kọrin ló la kọ́ wọn sí àbáwọn àwọn tí wọn lẹ́sìn la fi wọn sí tẹ́pá náà bá jẹ tán náà bá mú wọn fọwọ́ sórí wọn fọwọ́ sáyà ni eléyìí ìlànà àwọn ẹni ibi ni ìlànà àwọn kèfèrí ni ìlànà àwọn ọ̀tẹ́ẹ̀sìn ni tí ẹ̀sìn ò fẹ́ kí a kọ́ ṣe wọn orúkọ náà la fi máa ń bẹ̀rẹ̀ nǹkan ó wà ní orí wáyà kan pé ní àti ẹ̀wá lè gbàgbé ká ti máa jẹun kan lọ káwọn arántí nígbà tá a jẹ́ lé nìkan ẹni tá a sọ̀sọ́ náà pé bisimilahi awuadahu wa àkẹrọ ẹ̀rí orúkọ ọlọ́run la fi bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ àti lópin pẹ̀lú orúkọ ọlọ́run la fi ń jẹ́ tábà wá jẹ́ tọ́lọ́ ń ṣe rọrùn fún wa ọba tó ṣe rọrùn yàtọ̀ wá dúpẹ́ fún pé alihamdulilayi alladhi at'amani hadha wa razaqanihi min ghairi hawli minni wala quwwa tábà tó ń jẹ́ tábà ti forúkọ ọlọ́run bẹ̀rẹ̀ tábà parí ẹ̀ náà àtúwádúpẹ́ fọlọ́run ọba ọba àlekè ọlá ọba tó ṣe rọrùn fún wa jíjẹ múmu wa tó ṣe rọrùn tó yẹ pé ní kìí sagbára wa kìí ṣe ti wa bí yẹn bá jẹ́ yẹn ńlá tí bá ń rántí ẹ̀kọ́ yìí yóò rọ̀ pé ní ìjẹ́ yẹn ńlá àbówó òun kọ́ ni gbogbo tó ń jẹ gbà àbálówó àjẹ pé tó bá lówó tó ní gbogbo tó fẹ́ jẹ tọ́nà bá ṣe rọrùn kọ́ tó náà bá jẹ́ yẹn ńlá yóò rọ̀ pé èèyàn ìjẹ́ yẹn ńlá kò mí ní pé ní téèyàn fẹ́ jẹ kó jẹ́ rọrùn kò sí pé yóò sàfẹ́ ọlọ́run ọba ọba tí ì ṣe gbogbo nǹkan rọrùn ni sọ ẹ̀kọ́ yìí ó dọwọ́ kálukú wa kí a fi sọ́kàn ó kéré ṣe ìtọ́nù kò ní jẹ́ kéèyàn rẹ títí ó bá jẹ tí ó bá kó a wá fi a kákún torí tánàdọ́ tí ó kọ́ wa ni bá ṣe wá kákún náà la gbọ́dọ̀ kákún fáwọn ọmọ wa kéékèèké kámọ̀ náà kéré torí pé ọmọ tó ń gbé lẹ́sẹ̀ lànà bí kọ́ ní ọ̀rọ̀ yìí Salama náà wọn pé tó bá fẹ́ jẹ tó bá fẹ́ mu kó sì bísímìlá bísímìlá nìkan wà lá máa ń wí àìsè arahmani rahim tó bá ti tó fi yín kún wọn tó fi àdáadáa lẹ̀kún tá a bá fẹ́ ka alukur'an nìkan là á máa ń gbé báyìí pé bísímìlá irahmani rahim tùmọ̀ káyọ̀ pa afẹ́ jẹ afẹ́ mu ni bísímìlá lásán káyọ̀ pa afẹ́ wọ́sọ ni bísímìlá káyọ̀ pa jáde ni bísímìlá àápa nǹkan náà ni bísímìlá Allahu akbar eléyìí ni ẹ̀kọ́ ẹ̀sìn wa tí anabiwa muhammad sallam tó mú wá fún wa tó sì jẹ́ ìlànà rẹ̀ bákan náà anabiwa muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n ń sọ fún ọmọ yìí pé ní wàkúl bí yaminik wá fọwọ́ ọ̀tún rẹ jẹun ọwọ́ ọ̀tún rẹ ni kí o fi jẹun inú ẹ̀kọ́ kejì tí a rí nínú hadith yìí rè fọwọ́ ọ̀tún rẹ jẹun ọwọ́ ọ̀tún la fi jẹun gẹ́gẹ́ bí ìlànà anabiwa muhammad sallallahu alayhi wa sallam ìyàwó aisha radiyallahu anha wọ́n sọ nu hadithi kakpe kana rasulillahi sallallahu alayhi wa sallam anabiwa muhammad sallam yu'jibuhu tayammun fi kulli shay ìyẹn pé ní ìmọ̀ bẹ̀rẹ̀ nǹkan tó jẹ́ nǹkan dáadáa pẹ̀lú apá anabi fẹ́ràn rẹ̀ púpọ̀ anabi fẹ́ràn rẹ̀. Fitu òòrìhì tánàbí bá fẹ́ ṣe mara àpọ̀tún yóò ti máa bẹ̀rẹ̀ lápẹjú ẹ̀sìn nínú mara wa àásàlùwàlà àáfọwọ́ ọ̀tún àáfọwọ́ òsì ọ̀tún lànà bí ó kọ́kọ́ fọ̀ bí ó bá ṣe ẹsẹ̀ náà ẹsẹ̀ ọ̀tún ni ó kọ́kọ́ fọ̀ àti gbogbo àwọn ọ̀mọ́ra tí máa ń ṣe afuwan fitana ọlìhì ibi tó tiẹ̀ ti gbé náà ni pé fitana ọlìhì níbi ìwọ bàtà rẹ̀ tánàbí ó bá wọ bàtà àgbẹ̀ láti ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀ ọ̀tún là nígbà ọ̀nà sọ́lá nkankan máa ń wọ̀ ó sì wá wọ ẹsẹ̀ òsì torí pé káwọn bàtà nǹkan tó dá ní ẹ̀sọ́ la fẹ́ ṣe nígbà tí ó bá bọ òsì ní òkọ̀kọ́ bọ́ wọ́tàrọ̀ júlìhì bákan náà tí ó bá yanu torí pé tó dá náà ní ká yanu ẹ̀sọ́ la fẹ́ ṣe ẹni pa àwọn kàtà gbé mi tó wá ti wá ẹlòmí ó gbé látẹ̀yìn ṣùgbọ́n níbi àwọn ọmọ sọ́lá tó yẹ ká kọ́ ṣe ìyàwó àyíṣà jẹ́ kó ní apọ́ ọ̀tún ní ti yá kutoyapoosi wafi tuhuri bákan náà tí ó bá wá ṣe mara yóò gbé láti apá ọ̀tún wọn ni wà fi ṣáàní ìkúlẹ̀ àti gbogbo òṣèṣì rẹ̀ tó bá dá tí ó bá ṣe tí ó bá wọ mọ́ṣáláṣí ẹsẹ̀ ọ̀tún ni ó fi wọlé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lé ní òṣèlè ló kàn sáwọn ní bó bá ṣe rí náà tí ó bá jáde ẹsẹ̀ òsì ni ó fi jáde tí ó bá wọlé ẹsẹ̀ ọ̀tún ni ó fi wọlé ẹ̀rí gbogbo eléyìí ni nínú ẹ̀kọ́ tó yẹ kí àwa mùsùlùmí kakọ́ lára ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé gbogbo tó bá ti jẹ́ nǹkan dáadáa ànábì wa máa akpa láti apá wani nígbà táwa ní nǹkan dáadáa ẹ pé tó dáa tó tá ṣe ní ká jẹ́ ká mọ̀ sọ fún ọmọdékùnrin pé máa jẹ́ pẹ̀lú ọwọ́ rẹ yẹn ni wọn kà kún tó yẹ wọn sọ ọwọ́ ọ̀tún kódà àwọn oúnjẹ kan wà àwọn èèyàn gbà pé ní tọ́ bá fi ọwọ́ ọ̀tún nìkan jẹ ọ tí ì ṣe tó mú nǹkan sọ́wọ́ méjèèjì gbé eléyìí ìlànà àwọn ọ̀tá ni ìlànà tí èsì ìlànà mùsùlùmí ni gbogbo ń kódà púpọ̀ gbogbo náà ọwọ́ tó fi jẹ a sallallahu alaihi wasallam onye ní inna shaitan ẹ̀rí sùtẹ́rí yakulu bí shimalihi wa yasha òní máa ń jẹ nǹkan pẹ̀lú ọwọ́ òsì rẹ̀ yìí sì máa ń mu nǹkan pẹ̀lú ọwọ́ òsì ẹ̀rẹ́ lómi lẹ́ni tí mu fi mi ni ti ẹ̀rí nǹkan kan náà ló ń jẹ ọwọ́ òsì ni fi òun fi òun yan gan ni tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ bá ṣe lé níṣe fáàrí ìṣesí rẹ̀ léwu gan níwájú ọlọ́run jẹ́ bó ṣe wà hadith kan tó ní lẹ́nu sọ̀yìn muslim hadith al-akwa òun ló mú ọ̀rọ̀ yìí jáde ẹ̀rí ó ní arákùnrin kan àníbà sọ́láńrí tí ń fi ọwọ́ òsì rẹ̀ jẹun títí tí ń ṣe yóò ti tako ẹ̀kọ́ ẹ̀sìn tẹ̀sìn kọ́ wa àníbà sọ fún pé ní kúlì bí ẹ̀mí fọwọ́ ọ̀tún rẹ jẹ́ ó ní lá àṣẹtẹ̀ ó ní òun lágbára bí kéèyàn jágo mẹ́rin pé fi mílẹ̀ mọ́ ò lè fi jẹun tí nǹkan kan ò sì ṣe lọ́wọ́ tó yẹ pé ní ìṣe mótómótó ló fẹ́ fi takò lànà tánàbí sọ fún yìí ó náà lágbára lójú ẹsẹ̀ rẹ̀ lànà ìjọ pé látẹ̀sẹ̀tẹ̀ ọ̀sìn lágbára náà bọ́ sí sọ ìyẹn pé tánàbí sọ wọn gbà sí lẹ́nu pé ọ̀sìn ní lágbára láti ṣe kínní láti máa fi ọwọ́ ọ̀tún rẹ̀ jẹun kanú sọ̀hábà tó wà nù àwọn hadithi yìí wá ó ní arákùnrin nǹkan kan ò ṣe lọ́wọ́ nǹkan kan ò ṣe lọ́wọ́ ọwọ́ òdùn kò sí ní tó kọ̀ fún kó ní kó má fọwọ́ ọ̀tún rẹ̀ jẹun ju pé ní ó rí ṣe mótómótó sí ní tànàbí fẹ́ kọ pé fi mí lẹ́jáde ọwọ́ ọ̀tún ìhùn lè fi jẹun òsì yìí náà ni ẹ̀rì ànábì sọ pé ọ̀ọ̀sì ní lágbára láti fi jẹun náà. àjọ táwọn ẹbí ń fún ọwọ́ ọ̀tún rẹ òmọ̀ nẹnu rẹ ti jáde láyé ó yẹ pé ní èyí fi mótómótó gbá ìlànà ànábàbà sọ́lánsọ̀nù àìkásà àwọn alásà ká lọ̀lú àwọn òyìnbó kan ní báwọn ẹlòmíì ṣe ìlànà wọn nu àwọn náà máa o kò sí lánàá kan tí a fi bẹ́ẹ̀rẹ̀ ìlànà tànẹ́bì tá a gbé tànẹ́bì sábẹ́ rẹ̀ gẹ́gẹ́ bá ọlọ́ni èyí tó dáa jù nínú ìlànà náà ló ń ti fi rán anábà mọ́tòsà sọ́lá fẹ́ni tó bá fẹ́ soríire tó a gbọ́dọ̀ lo ìlànà àwọn ẹlòmíì tó yẹ kó takò ti anábà mọ́tòsà sọ́lá ẹ̀kọ́ tẹ́sí kọ́ wa òun náà ni pé ọwọ́ ọ̀tún la fi máa ń jẹ ọwọ́ ọ̀tún la fi máa ń mu pákáká gba nǹkan lọ́wọ́ ara wa ká fúnra wa ní nǹkan ọwọ́ ọ̀tún la fi máa ń fúnra wa òun tajà ní ẹ̀rí àbọ̀nrajà wọ́n wá nà kan sí ẹ pẹ̀lú ọwọ́ òsì kò lajà lọ ọ̀rọ̀ pé ni ẹ sákèsí ẹ dápẹ́ wọn bínú ẹ fọwọ́ ọ̀tún nà sí mi ṣùgbọ́n gbogbo eléyìí kíkálukú mọ ríra ẹ pé ah, ṣé òun ti lé jùmọ̀ èèyàn rárá ìlànà ẹ̀sìn tá a gbọ́dọ̀ fi kọ́ra wa ni yóò tún wá ṣe yóò jẹ́ pé ẹni tó tún bá tajà tó ń rajà yìí náà mùsùlùmí lòun náà kí wọ́n á ló kọ́ díẹ̀ yín méjèèjì láti mọ tẹ̀lé tánàbí àwọn lá tó mú wa fún wa so ọwọ́ ọ̀tún láti máa ń fúnra wa ní nǹkan àwọn àfáà kan wọ́n ti wọ́n pé káfí jẹun yìí ṣé n tá a fẹ́ ni àbọ̀ràn èèyàn anáàtán ní ọ̀ràn èèyàn ni ẹni tó rí tí ẹ̀sìn bá ti lọ́mọ pé ṣe ìtọ́nà ẹni máa ń ṣe báyìí kẹ́yìn máa ṣe àìpé dandan agbọ́dọ̀ yapa yapa ṣe ìtọ́nà ọlọ́ni ṣe ìtọ́nà tẹ́rí ẹ̀rí ọ̀tá yín fàtẹ́kìdú àdúwà ẹ̀yin náà mú lọ́ta bó láṣẹ wá mú lọ́ta àìpé ìlànà tí ń bá ń ṣe àwọn òní tẹ̀lé onímọ̀ fọwọ́ sí jẹun onímọ̀ ń fọwọ́ sí mu torí náà bá níbi ṣe kọ́ ọmọ yìí láti kékeré làwa náà àwa náà la kódò kọ́kọ́ lẹ́kọ̀ọ́ yìí lára ọ̀pọ̀lọpọ̀ òbí ò ní lára òun gẹ́ yóò máa fọwọ́ sí jẹun lójú ọmọ rẹ̀ yóò máa fọwọ́ sí fọmọ rẹ̀ lówó yóò máa fọwọ́ sí lọ́wọ́ ọmọ rẹ̀ ọmọ náà wà ní àwa lọ gbọ́dọ̀ kọ́kọ́ lẹ́kọ̀ọ́ yìí lára kó fọwọ́ ọ̀tún gbà àwọn fẹ́ fún ọ náà ní nǹkan ni tó bá fọwọ́ sí ọwọ́ sí ló fẹ́ fi fún ẹ ni kò fi sọwọ́ ọ̀tún ẹ gbogbo eléyìí tó ṣe pàtàkì fún wa ta gbọ́dọ̀ kọ́ ni láàárẹ̀ ẹ̀kọ́ tọ́lọ́ bá subhanahu wa ta'ala tó fi wa tó dé abá di tá à ń jẹun nílànà èṣù tá à ń nílànà èṣù ọ̀nà náà ní padà mọ́ òwúwa èṣù tó bá torí pé àwọn nǹkan wọ̀nyí tó ń ìwà èṣù ìwà ìlẹ̀ṣù yóò padà máa bẹni tí ń bá ń ṣe ẹ̀ yóò padà máa bá rẹ̀ gbogbo eléyìí la gbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ̀ torí pé ní nǹkan ọ̀tún tọ́nà bá subhanahu wa ta'ala tí ó nífẹ̀ẹ́ sí ni ìyẹn ló fàtẹ́ yẹ pé ní a rí nínú àwọn àlùjánnà ashabul yamin àwọn ọmọ àlùjánnà apọ̀ ọ̀tún ni wọ́n ẹ̀rẹ̀ apọ̀ ọ̀tún ashabu shimal àwọn ará kóòsì làwọn ará náà òyìn pé látàyé ká náà jẹ́ kí nǹkan tá a máa jẹ tá a máa kó jẹ àpò ọ̀tún wa kó jọ ọwọ́ ọ̀tún wa làá fi máa ṣe ẹ̀kọ́ yìí èèyàn lè fojú dín ṣùgbọ́n tí ò bá múra ṣètọ́nù lè máa gbà lágbè lájẹ kó mọ́ kàkún láti mọ́ rí ṣe mùsùlùmí máa ń sọ ẹ̀kọ́ ẹ̀sìn rẹ̀ ní gbogbo tí ó bá ṣe ni àìfojú dín kankan àbẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala kọ́mọ́sà ṣe rán fẹ́ kọ̀ọ̀kan wa. الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ẹ̀yin ẹrú sin ọlọ́run ẹ̀kọ́ tí anábà Muhammad sallam tó fi parí ẹ̀kọ́ tó kọ́ ọmọdékùnrin òun náà ní wàkúrí mímọ yẹ̀yìkì yẹn pé wá jẹ máa jẹ ní tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n máa nàgà mú iye tó wà wájú ẹlòmíì iye tó wà lọ́dọ̀ rẹ̀ náà ni ọmọ bò àwọn afáàjọ pé wá pé ní tó yẹ pé ní tá à jẹ oríṣi kan ni ráìsì náà ni oríṣi kan náà ni kò yàtọ̀ pé a fi nǹkan kan síwájú ẹlòmíì èyí tó wá wájú ẹ náà wàá máa bò. no kay ko ni rasi wala bi on jami wa lo kan o to ni no wasi bi to kan na no do ayo ni sik kan kene to mbu to do e mi ane bi ko ma e pe ko ma ni wo bi akoma lo ju kokoro into lo mba ni ko wa lo do ene e ni ko je ke ma je to ba wa wa ju e ma bu ti wa je lo mi ele ninu eko to ye ki akoma lati kekere ni kó dàgbà lórí ẹ̀ eléyìí ni ó pa ìwà ojú kòkòrò ìwà ìnítẹ̀lọ́rùn yóò pa àwọn lára kò ní jẹ́ kí ó máa wúrú wáyé nígbà tí anábà Muhammad sallallahu alaihi tí wàá kọ́ Umar ibn Abi Salama oní wa gba ẹ̀kọ́ yìí ó wá ń sọ yìí pé ní zaala ìmọ̀tì ìbàdàn láti gbà tánàbí ti kọ́ mi o mo yẹ mo gbò tí ìbá jẹ ìlànà tí fi ń jẹ tí fi ń mú rí ó wá di àṣà mi ó di àṣà rẹ ẹ̀kọ́ tánàbí kọ yìí bó ṣe kó di àṣà wa mùsùlùmí náà nù pépé ọlọlẹ ní ọdọọlá ọtúnlò ọtúnlòmíì rárá ìtẹ́sìn kọ́ wa náà la gbọ́dọ̀ máa lò lọ àbí ọlọ́ngbà tó wà láàrin àwọn mùsùlùmí ọwà láàrin atán láwọn lajú pé à bá ń ṣe ń ṣe rèé a mú síbí lọ́wọ́ ọ̀tún a mú fọ́ọ̀kì lọ́wọ́ òsì ni ọwà tún padà yí padà àbíkọ́ ọmọ tijú láti ṣe bísímìlá níbi táwọn èèyàn wà pé ẹ̀tọ́rọ ẹlòmíì mọ́ fẹ́ fẹ̀sìn rẹ̀ pamọ́ ni arákùnrin yóò ṣe bẹ́ẹ̀ ó ní láti bàtà níbi ti kọ́hún bó ṣe ń ba lọ láti kékeré tó ń gbé lọ́wọ́ kò sì fi ilẹ̀ tí kò láyé eléyìí la n'esi wa nípa abó láṣẹ jẹ láṣẹ mu bẹ́ẹ̀ láti pé ẹ̀sìn islam ẹ̀sìn tó pé ni kò sí ní tí ò dá sí nígbésí ayé wa ní tàbí sórí lọ́dọọlọ́ ṣùgbọ́n ní ti ń ṣẹlẹ̀ láwùjọ wa ni pé àwọn nǹkan tó jẹ́ bí irun bí àwẹ̀ àwọn èèyàn tí mẹ́kọ́ rẹ̀ gan ká tó wá sọ pé kò ti pé oúnjẹ lẹ́kọ̀ọ́ kò rà pé bó o láṣẹ múra lẹ́kọ̀ọ́ kò rà pé bó o tà bó o rà lẹ́kọ̀ọ́ látara pé ní ọ̀pọ̀lọpọ̀ wọn ka ẹ̀sìn kún a sì dúró tẹ̀sìn wa torí pé òun ọ̀nà oríire wa òun là á fi là lọ́dọ̀ ọlọ́run òun là á fi ọlọ́run ká jẹ bọ́lọ̀ ṣe ní ajẹ bánẹ́bí ṣe ní ajẹ ká mu bó ṣe ní amú ká sùn bó ṣe ní ká bó ṣe ní ká rìn bó ṣe ní ká tà bó ṣe ní ó udukulu udkhulu fi silimi kaafa tẹ́ ẹ bá ṣẹ̀sìn ẹ kó sí lódindi ẹ mọ́ mẹ́sìn láàbọ̀ ẹ mọ́ lápá ìfapá kan gbogbo lànà jẹ́ kó bá bọ́lọ̀ ṣe fi rán ànábì Muhammad sallallahu ṣe fi kó bá mu ẹ̀rí hadithi ọpọlọpọ ẹ̀kọ́ ló kọ́ wa nínú ẹ̀kọ́ yìí ni pé a bá ti ra ìdá ọ̀pẹ ọ̀rọ̀ àwọn ẹlẹ́kọ́ mi tó lẹ́kọ́ làwọn pé àìsọ̀rọ̀ lórí oúnjẹ kò sí tó yí kò sí tó láìsọ̀rọ̀ lórí oúnjẹ nínú ìlànà ẹ̀sìn wa a lè sọ̀rọ̀ lórí oúnjẹ kódà nínú àwọn àfẹ́sìn á ní gbà míì ká sọ̀rọ̀ lórí oúnjẹ ní òdàjù èèyàn wa bẹ lálejò ẹ̀rí ẹ̀wá tó ń jẹ wá dákẹ́ àlejò ara rẹ̀ ò lè dàbí onílé àbí kẹ́ máa sọ̀rọ̀ kankinu tiẹ̀ náà máa dùn kó wà nílé ẹ̀gbẹ́ wá dákẹ́ lọ sí kálukà ń jẹ nínú nínú dáadáa ẹ̀rọ gbọ́n mọ̀ bá gbogbo nǹkan yìí nẹ́sìsì lọ́sọ̀ ọwọ́ á rí kùdìẹ̀kudẹ lásìkò tó ọmọ rẹ̀ ń jẹun lọ́wọ́ àbí wà á ti ń jẹun ó pe sákìyèsí ni ntànà bí ṣe nu ó pọ̀ yìí sákìyèsí àwọn nǹkan ìwà ọmọdé tó ó wù ó kọ̀ rẹ́ tiẹ̀ ó sì fún tẹ̀sìtẹ̀sì bákan náà nínú ẹ̀kọ́ òun náà wípé ní ọlọ́ba ani tunalu libaraka bi ismiha ìyẹn pé ìdárúkọ ọlọ́run lásán yìí máa ń jẹ́ kí n tá a bá fẹ́ ṣe lálùbáríkà ni oúnjẹ tá a bá jẹ sára náà kò ní sápá lórí kò ní dídàkudà lára wa torí pé ní adárúkọ ọlọ́run ọba ká tó jẹ ìgbà tá a jẹ tán àtúndúpẹ́ fún un eléyìí náà tó ṣe pàtàkì ní nínú ìgbésí ayé àwa mùsùlùmí bákan náà nínú ẹ̀kọ́ tá tó rí kọ́ nínú hadithi òun náà ni pé ní ọwọ́ ọ̀tún wa la máa fi ṣe àwọn nǹkan dáadáa ẹ̀rí ní tó bá dáa ọwọ́ ọ̀tún la máa fi ṣe àwọn kejì bí káwọ tọ́lẹ́tì ní ẹsẹ̀ òsì lákọ̀ọ́kọ́ ṣe kínní lákọ̀ gbé wọ̀ afẹ́fọ́ ayé ẹgbín ẹsẹ̀ òsì àwọn òsì làá fi ṣe ṣùgbọ́n àwọn nǹkan tó bá dáa irun ẹni ká jẹun wà ká mú ọwọ́ ọ̀tún làwọn fi jẹ ká má gbọ́ owó ṣiṣẹ́ nu kí ṣètọ́nu má lu ẹ̀ ń gbà mí ẹlòmíì ò ní ta bá jẹun táwa mú mi ọwọ́ ọba fọwọ́ tún mú ìdọ̀tí ó yí ẹ̀sìn bí tó bá jẹun tẹ́tẹ́lẹ̀ ó náà ni jẹ́ kó yí abótọ́ fi ń jẹun tẹ́lẹ̀ sí epo yí ni jẹ́ kó yí tó fi mú mi náà sámọ́ fún èṣù láyè kó bẹ́ẹ̀ níbi ìpín bí tó ń jẹ bákan náà nínú ẹ̀kọ́ òun náà ni pé ní ntí ẹ̀sìn bá kọ́ wa àmọ́ ńlákàkún rẹ ni nítorí sọ̀hábà tó ṣe gbà wájú nu jẹ́sẹ̀ bá kọ́ wọn wọ́n dùn ní mọ́ ẹ̀rí gẹ́gẹ́ bí Umar ibn Abi Salama bó ṣe sọ yìí pé ńgbàtà náà fi kọ́ wọn wọn ò tó ń fi kú láyé bẹ́ẹ̀ ni ṣe sí yẹn sọ̀hábà lọ́pọ̀lọpọ̀ ńtà náà fi kọ́ wọn bá ti mú báyìí wọn múnú ìyẹn náà ní jẹ́ pé ìyẹn dúró déédéé nínú ẹ̀sìn kò ń ṣe pé ìtú wọn ń ṣe lónìí filẹ̀ ẹtú bá ká tó lè máa fi irun lẹ̀ bá ń ṣe báyìí gbèsè ayé rẹ̀ àbọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó ìrún ẹsẹ máa bá ń bẹ lọ́yìn tó gbọdọ̀ mọ ẹsẹ̀ ń gbogbo gbà ní. sẹ́ni tó yẹ pé ẹ̀kọ́ ń jẹ kò fi lẹ́ngbà kankan bó ni ó ti wá fi ìrún lẹ̀ ìyẹn ló jẹ́ asabat ká dúró déédéé nínú ẹ̀sìn tá à ń bá ń ṣe kájẹ́ ká pé bẹ́ẹ̀ sìn wá sí mọ́ wá ní. bákan nínú ẹ̀kọ́ táàrí kan nu hadisi yìí àwọn ẹ̀rí pé ní ìyapa alana èṣù tó jẹ́ dandan fún wa ní ìmọ̀fojú di ntánẹ́bí bá kọ́ wa tó jẹ́ dandan fún wa ní torí pé téèyàn bá fojú di téèyàn bá ka ń tánẹ́bí mú wá tó ka kún eléyìí ni ó jẹ́ kí ó bá nàbí àwọn sálám yóò jẹ́ kó bá wọlé ọ̀la ànábì Muhammad sálám ó ní gbogbo ọjọ́ mi ní ó wà lùjẹ́ náà àyàfẹ́ tó bá lóun ò ní wọ̀ àǹsọ̀ àbá ní táwa lẹni tí ó lóun ò ní wọ̀ ànábì ní man àtọ́ àní ẹnìkan tó bá tẹ̀lé mi dákàlà lè jánà yóò wà lùjẹ́ náà wà mọ́ ni ni ẹni tó bá ṣẹ̀mí dákàlà náà ìyẹn pẹ́ ó wọ náà kò sí téèyàn lè fi ṣe ànábì ẹ̀yin náà wo arákùnrin tó ṣe ànábì tí bíbà kó gbé ẹnu ànábì sọ́hún gbà ah, òun lè fọwọ́ ọ̀tún jẹun ẹ tó ṣẹlẹ̀ sí lójú ẹsẹ̀ látara pé ní ó kọ́ lànà ànábì Muhammad sallallahu alayhi wa sallam láti lò bákan náà eléyìí tó máa jẹ́kọ̀ọ́ fún wa nípa pé ní àti kékeré láti máa kọ́ àwọn ọmọ wa ní nǹkan wọ̀nyí ká má sọ pọ́n kéré ẹ̀rí ẹ̀rí pé ẹni tánẹ́bí kọ́ ẹ̀yìn tó ń gbé lọ́wọ́ ń gbà wọn ni tó náà ń gbẹ́ káwọn sọ pé ọmọ wa kéré àní làwọn sọ pé àti kékeré ni mùsùlùmí ti máa ń kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn ìta bá ti rí pé làákàyè wọn lè gbé ká máa kọ́ wọn bákan náà ibi tá a bá mú wọn lọ tí wọn bá ti máa bá wa kọ́ wọn ilé ẹ̀kọ́ òwe ni ilé ẹ̀kọ́ kéwú ni kódà ká bá débi ẹ̀kọ́ sẹ́ kó yẹ pé ntí ẹ̀sìn fi lélẹ̀ náà ni wọn máa fi kọ́ ọmọ wa torí pé ojúṣe wa ń ká kọ́ wọn ìgbà tá a ní kó lọ kọ́ sẹ́hun akàrà fẹ́ nìyẹn pé àsìkò díẹ̀ jẹ́ kó lò lọ́dọ̀ tiẹ̀ náà nítorí àwọn akọ náà lòun náà gbọdọ̀ máa kọ ọ̀gá o ọmọ ìtí irun bá ń tó ẹ̀ tí o bá ti gbà wọn lọ ọ̀gá àwọn emu tí o ọ̀gá àtọmọ yìí bá ṣe báyìí o báyìí báyìí ní kẹ́hìn ṣe fún tẹ̀sìn eléyìí tó ṣe pàtàkì lórí wa ni bákan náà nínú ẹ̀kọ́ ni pé àwọn nǹkan ò lè délé àwọn ọmọ àwa mùsùlùmí ẹ̀kọ́ bó wíwà pé ní afẹ́kọ́ ní ni? sí kíní táà ni? nítorí wọn akọ àìkèésí lànà tọ́lọ́n tànẹ́gbà Muhammad sọ̀rọ̀ ó lè jẹ́ kó ta kó tẹ̀sìn gan àwọn abábara yìí ṣùgbọ́n ìtọ́lọ́n fi rán níbi sí wa àlèmọ́mọ́ gan mùsùlùmí gidi ẹ ṣe báwọn ẹ̀kọ́ bó láti láyé wa ẹ̀sìn ti kọ́ wa àwa ló yẹ ká mọ́ kọ́ gbogbo ayé kò ní pẹ́ nìkan tó tún wá jẹ́ kọrin yó àbí wọ́n kí bọ̀pẹ́ ní tíṣà rẹ òní wa ni ó yà á fẹ́ kọ́ ẹmọ́ra education ìwọ ní wà á tó yà sí ọ̀ka kó ju tẹ́sí fi tó fi rán níbi Muhammad sọ̀rọ̀ sọ́lá tó fi rán lọ eléyìí lára àìṣedéédé nínú ẹ̀sìn ni gbogbo nǹkan wọn ìlú yẹ ká máa wádìí pé bó la nẹ́bí ṣe ní aṣẹlẹ̀ bó la ṣe ní aṣẹlẹ̀ bó ló ṣe ní asùn bó ló ṣe ní ajẹ bó ní ṣe máa ń mu bó ní ṣe máa ń wọṣọ kọ́nọ̀bà subhanahu wa ta'ala kó ṣàánú wa kó jẹ́ ká lè tẹ̀lé lánàá rẹ̀ nu gbogbo òṣèṣe wa tàbá tẹ̀lé náà kọ́nọ̀ gbà lẹ́sẹ̀ fún wa kó wa jẹ́ ká bá wọlé ọlá kó jẹ́ ká bá wọlé ọlá kó ṣe wá lọ́mọ àlùjẹ́nà kó mọ̀ ṣe wá lọ́mọ náà àbẹ̀lọ́mọba subhanahu wa ta'ala ìgbésí ayé wa kọ́nọ̀ mọ̀jọ́ dàrú ìlú atáwa yìí kọ́lọ́mọ́sá fi wá lọ́kàn balẹ̀ àwọn lórí wa pàápàá jùlọ àwọn tó jẹ́ mùsùlùmí kọ́lọ́mọ́sá máa kọ́ wọn máa ṣe nítòjẹ́ tọ́ wa kọ́lọ́njẹ́ kan lè fún wa nítòjẹ́ tiwọn náà kọ́lọ́njẹ́ káwa náà lè fún wọn kọ́lọ́n kó yọ́nú sí wa láyé kó yọ́nú sí wa lọ́jọ́ gbẹ̀dẹ̀ alikiyama wa sallallahu wa sallama ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.